yàmúdù aláwàgbàgbàrà àmúsálà yàrá ilẹ̀ wọ iná fìráúnà wàhámánà wàkọ́lùnà fọdífásádù yàrá ilẹ̀ lẹ́sì iná fìráúnà kẹ́kùtẹ̀lẹ̀ jìgáyẹ̀ kútùmẹ̀lẹ̀ jìgáyẹ̀ bákẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kúnyọ́ ìṣẹ́gbù ọbẹ̀ ìhìn lórí ní àwọ̀ àwọ̀ ẹ̀mẹ́lẹ́kàrà kúrọ̀ wọn ẹ̀nẹ́kọ̀ ọ̀gbà wọn tó wọ́n mẹ́rin sọ́lọ́lọ́ àríwá ìrọ̀sọ́lọ́ ìtàrẹ́ ìfúnyẹ́ tẹ́ẹ̀rẹ́ ìfúdíkẹ́ rẹ̀ ẹ̀hà bàbá sọ́lọ́lọ́ àríwá ìrọ̀sọ́lọ́ ẹ̀sọ́lẹ̀ ìlọ ẹni kẹ́ ha bàbá ìtànú ìrẹ̀ ọ̀ká ìtànà àhẹ́ from from the law from is law ọdún tó wọ́n sọ́lọ́lọ́ àríwá ìrọ̀sọ́lọ́ dɔnka ma yi olukun su wata ihe ha ebe akarba ihe ha ata dɔnka mu ni ta when trust is lost is a good gi ati amana fantom na sa eji na temo mi mu o si ni mi mu yɛ ka ha wata alọ́dọ̀ ọ̀rọ̀ sí ìlú ká ẹ̀sán náà yìí nílẹ̀ ẹjọ́ tó ní ìgbọ̀n kàkà dọ́kítẹ̀ lọ́dọ̀ yọ ọ̀kọ́lù kẹ́yìnbà ìdọ̀ àpùà túnmìnbà ìdọ́tẹ̀mìmìyẹ́mú إذا أسد الأمر إذا أسد الأمر إلى غير أهله فانتظر الساعة ǹjẹ́ ìsinmi sí leadership bí ẹ̀ náà ṣe qualify ẹ̀ ẹ̀ yàwó àtọ́fẹ́ ní mú yọrọ náà the the amana, the trust of leading people, the trust of leadership. Ẹjẹ́ ara sí ẹ̀rọ náà ẹ̀kọ́ báyìí, ẹ̀nà ẹ̀wọ̀ ọ̀fúnra, ẹ̀fàǹtọ́bẹ̀rẹ̀ sáà. Máa máa náà ká, àtúlẹ̀ èrò ní gáyé, ìjá àti káńsẹ̀lẹ̀ ọ̀la, ìjá àti chairman ọ̀la, ìjá àti governor. ọ̀la, sọ́n sọ́n sọ́n sọ́n sọ́n rí àkàrà. Ẹ̀yìn, èyí máa ń wà lọ sí ani kami ñoy ne te blem non da ba na ko ko yo na mo ono ko lokun de aja kon bay ko no kwa ti madini man to muri aka ko ko no ko ya ko haja we kon to muri wi kon to do mo gai e ko on ko lan horo ko bay ko na ti men ìjẹ́ aláàfin àgbàtọ́pùdé àmánà wọn lọ́nà wannan ya bar umarno haba ya kuja ita na ya yi zike haba ta zama amana amana from wala is too heavy kawanta a mayere in tọrọ na ta wani yere obodo na ta yere malaika yere sarjanu yere amina na rasa hu ilẹ̀ umur mukayyaban àbí hidden kíjù wọ́lá ẹni ẹni ẹlẹ́tàkù kékeré bọ̀dá ní ìhẹ́rẹ̀ wẹ́rẹ̀ ogun fọ́nà ọ̀gáàlà ọkà iná àrọ́dà àmẹ́nẹta alẹ́sàmáwàtí wọ́lárù wọ́ljibáàlì فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا أكا إذا لها أمانة trust don't really àfi ìsámà ìsámà kẹ́ẹ̀mẹ́yìn múra àfi ilé iṣẹ́ kẹ́ẹ̀mẹ́yìn múra àfi apapa sátábẹ́ lọ́rùn lẹ́bi ẹwà ìwọ̀n wọ́n fi mọ̀ lẹ́yìn wọ́n hábàlà àrìndán sábẹ̀ ní ìjọba lámẹ́ àbúkàlẹ́ ní túkọ̀ ìjọba lọ́lọ́wọ́n àwọn ọmọdé lọ́lọ́wọ́n àdàmẹ́ nínú ìjọba ọmọdé yẹn tó òkú méjì tó àgáyé ìdúrọ̀ràn ọ̀nìyàn ọ̀pẹ́sàn àbàtì ní àbùkù nídà lọ ọ̀pẹ́ tọ́lù náà wọ̀nà nídà but as a result of ignorance ògbóró lè yọ amánàná ọ̀nàtàjì náà ni mẹ́sìkò yẹ́ òní nǹkan àbíjọ́ ló ń tó mórí àìsàbẹ̀ ó dò mórí àmánà ọ̀rẹ́ sálàwẹ̀ àmánà sálọ̀ waika wena na shama na ma oi mo ni ba mana ma ti se na ndo ilo ka wa ama ji aka ji kam ya hujana ba ni tika ka waya ra sana ba ama aka bi da da ti bi ki mu every saturday ezeli dan da yete ama na ni ka ni de ezeli ni tam ke wala ka ha ma san ewa ama ni ka da foto dọ́ọ̀lá iné ọ̀rẹ́jẹ́ náà bí yí ìlọ́nyọ̀ ìnà ọ̀nà ẹ̀yìn olùfọ́dọ̀ kú fíksì àtìmìtì sáàdé ayẹ́lẹ́yìn mẹ́rin ẹ̀lẹ́yìn àpò àwọn olímọ̀tàkì kọ̀dá ìyọ́nà ọ̀nà kúrìkà mẹ́ dáa nìrò kébọ́lá náà sátúdé progo ní èsì jẹmọ́ ìsìnkì lẹ́yìn olóòmò ìlú ọ̀yìn ni wọ́n múra ọdọ̀ tẹ́lẹ̀ ka yàtọ̀ kò lè kọ́nà ní useless program ọ̀nà rẹ̀ ẹ̀bẹ̀ anúnisíkẹ́ ah. akọ́ ayakọ́ kòrì ẹni pọ́dọ̀ náà ma ẹ̀nà ẹ̀nìká àìsídì fíkìwò ìbàdà ọmọdàtùlàkàm ọmọdàtùlàkàm náà ma dùbọ̀ wáyé jẹ́rì hì áyẹ̀ wáyé jẹ́rì hàn yára tẹ̀rẹ̀ wẹ́ẹ̀kì wáyé wẹ́ẹ̀ mi nígbà nyé ìṣẹ́rì hì ẹ̀wẹ̀ náà ni in how many volumes àrùwẹ̀ nínú àìsílẹ̀ náà ti náà ah. imam ṣe ṣe an yi níwá yíó múnà olóòtẹ́rẹ múnà dọ́ọ̀dà túnà rẹ̀ wẹ́rẹ́ ṣàrùn dọ́tùlákàm dọ́ọ̀bẹ̀ẹ́ni èrí di fatikul alam ṣàrùn dọ́tùlákàm ana kẹ́yàn na iná nílẹ̀ ìgbòtó èrí di riyadu lafham ṣàrùn dọ́tùlákàm ana kẹ́yàn na iná nílẹ̀ on your name. A reading and a land the provide the umdat nakam when you The lady the sharu ono ناصر سعدي أنا تفسيري تفسير الكريم الرحمن في تفسير الكلام المنان وين يني لا أخرى منه أنا أنا أنا أدوان anari muhammad muhammad mukhtar shinkiti rahafizahullah oyi madina ba wajen èyí ti jẹ́lá ọmọ ṣẹ́rìyàn dáadẹ̀ kọ́ ní kàfẹ́ dọ́nyìn dọ́wọ̀rẹ́ ma wọ́n rẹ̀ tí muhammad muhammad mukhtar shinkiti dọ́wọ̀rẹ́ ọmọ ní dọ́wọ̀rẹ́ yẹ bí èsì kan ní àwọ̀ rẹ̀ kẹ́nẹ́ dọ́ ọ̀nàrà àwọ̀ rẹ̀ dọ́nà rẹ̀ kàfẹ́ mẹ́mà náà ká ilẹ̀ náà dáadáa mọ̀ pẹ̀lú ìdáná ìkẹ́ amma such a program don't be problem in our life so man i would dey have asa but dey have asa e go mori oporo e ri sai no dibi ono ene wan problem am e abo do me no economy and abel na wara chitu dire e ono wo koro do no ro ke very careful don't watch what you don't know thank you Muslims don't know that any in the Kahola Minister program. Wallahi, most of them, they are highly satanic. Shaitan is this way down. Weekend down on our bond for our Zoro, they don't know. Oh, I didn't hear you. Saturday, Sunday, Sunday, you don't know what you're That's about. Ìlàmù Allah àkọ́kọ́ ìtẹ̀lẹ̀ ìlà. Dájọ́ That's pọ̀lá ní orí èdè. Àìyí ní wọ́n ni ẹ̀rẹ́ ẹ̀wọ̀n náà. Ẹ̀rì jọ lórí ìlú wá sẹ́mẹ̀ iná òjì títí mẹ́ náà ẹ̀ sáré kúkú ọ̀nà ọ̀la kan dọ́kẹ̀ sí hàn ká dáàmú wàhálà kan ẹ̀ wúwọ̀ wá ká ẹ̀ ọ̀tún wàhálà náà mẹ́ dúdú ló ká nyẹ́rú àpáta tó dẹ̀wúrà mẹ́kẹ́ńtì lówà mẹ́kẹ́ dẹ̀wúrà mẹ́kẹ́ńtì lówà lẹ́sí jẹ́kọ̀ọ́ wọn dẹ̀wúrà yà ní wọ̀lùsíkìrù túwọ́kà túyẹ̀ So Kapil Lare has been that good program and we can come in. Ah, we look up for every person in Africa. And have a plan. Ah, Gaka, and not like you are now. But they don't let me say, you know, say, and now I'm going to say, you know, and you know what I'm going to do. Another thing, this master of law, Jama, do I do, you lie, mind you to end, and why can? I don't know, I don't àákùn dàgbà kan bá àgbóṣà náwọ̀ ọ̀kẹ́lẹ̀ ẹgbọ́ rẹ̀ ọdún ní ìjẹ̀kẹ́ ní wọ́n rẹ̀ rẹ̀ ọ́nà àrùn aláwọ̀nà òrò rẹ̀ ara mẹ́ wà kọ̀ náà ẹgbẹ́ náà nke wọ́n náà yẹ dákàkà amẹ́ríkà ti fẹ́ ìdílù aláàkùnbá alùpàtà ọmọdé ìjẹun àjẹun ìlú anyị na-enwe ya. ah you know that means that and other is the bar and who better who might want irú ẹ̀ ẹ̀rọ ọ̀dọ̀ ní ìgbà mú ìwọ̀n pọ̀rọ̀ ẹ̀yọ́ sí ni wọ́n máa bá sí ìwé rẹ̀ lókàtọ́ òmùní mara máa bá sórí àwọn òmùnà àányá náà yẹ̀ láti lóyún kàfíkà tó wà ọ́ rẹ̀ lọ àpèpè èyí mẹ́fì ọlọ́run lẹ́yìn pọ̀ sáà wọ́n dàndà but i'm dying right now ẹ̀hún wúrà wúrà jí náà ṣòlò òrùka òkọ́ ìgbà àrẹ́dà pàndà ìlú ilé nànà ọ̀dọ́ nílọ̀dà náà ní mọ̀ ọ̀dọ́ nílọ̀dà pig ẹ̀dàkẹ̀rẹ̀ ní ọwọ́n náà àjímálè jẹ́ náà ìrìnà àjímálè jẹ́ náà àtàgbá ọ̀nà àkúyè ontum sallallahu alaihi kuna ge andai asaba luka majuna kwa kukuna de ye kene do be do kuna hizo au kwa hizo ini jono ko da ya kwa mzede de piki ko la na ni talim o mere ngwan poro o mere ngwan hunire o mere ngwan hunyi hunire jono nobody number 4 is above the wọ́n tó ń lọ rẹ̀ bá bò náà lẹ́lẹ̀ bẹ́ẹ̀ kó yọ́pà ń pọ̀ ní eré kan náà gbóògbà ọ̀nà ìmí onú dídún ní kẹ́rẹ́kẹ́tẹ́ ni àná ní gbọ́dọ̀ ní ẹsẹ̀ fẹ́fẹ́ lẹ́fúnẹ́fẹ́ jẹ́ ìṣọ́ jẹ́ ẹ̀dọ́ yẹ lẹ́rù kẹ́nẹ̀ lọ àwọn àìní àkàmà ni òyìn jẹ́ náà tó tẹ̀lé ọ̀dọ́ sẹ́mẹ́ ẹ̀yà ikú anyáma nà tó àìrẹ̀ sọ̀nù bí yà àkọ́sọ̀ yọ̀wù ẹ̀ bá bọ̀ lẹ́nà àrí ana rediya wa muhala rani wahala na ko ebora nan eh biye jole ebora nan wahala na wa meme e ma ide wi mo no da mo mo agba ozo na no ye wallahi azana na ko ayi da muhammad wa hanan abuke e ha wa da ilẹ̀ ẹ̀nà tó mọ́ ní gọ́ọ̀rẹ̀ lọ́dí ní màá báyìí náà lẹ́yọ̀ náà fẹ̀kọ̀rọ̀ ohun tó mọ́ tó lọ́dọ̀ ọ̀rẹ́ sálà kọ̀kọ̀ olùgbé kọrùn mẹ́ àgbókà nípa nípa aláyọ̀dé jẹ́ pọ́ká pọ̀lẹ̀lú àmá ohun tó mọ́ tó lọ́dọ̀ sálà fẹ́ ìjẹ́ hábàtà ìjẹ́ hábàtà ohun tí ráfman kẹta kẹta ilẹ̀ ilẹ̀ mọ́sẹ̀ tààtúnwọ̀n kẹrẹ alùpùpù ẹ̀kọ́ má bí ìbọn ní ìgbẹ́lẹ̀ òsì ìjá ẹ̀kọ́ ìjẹ́ pé ó dì náà aka ẹ̀wọ́ ẹ̀rẹ̀ gbogbo ìlú náà tó ìwé ẹ̀tẹ̀yẹ̀ wọn àánú oríṣẹ́ dúkù aláìyàn náà mú wọn máa yẹ ká wà má bá dọ̀wọ́ àgbọ̀ ẹ̀yẹrẹ́ ìdúdú náà wọ̀ ọ́rà but ana àwọn ẹwọ́n náà ló ti dúkọ̀ dọ̀ọ̀tẹ́ ìlà ọ̀dọ́ rẹ̀ immunity against what another part of it dáa ọmọdé mú ní ká èdè ìlú náà dí màá bẹ́ẹ̀ òkú mo nílò ọ̀nà tó ọjọ́ àwọn àwọn ọ̀dọ́ ìta lórí nasarallahu alaafiya mun na wa hore ni lo ka hu ni na so ene mo do lo ko mo ni amada don to so lo sala da wa le so ida lo ne ni wa ni ya adiyan do na aro do lọ́wọ́dé àti ìmọ̀kún sí ìlọ́rẹ̀ àti ìdáná ìwòrò àwọ̀gọ́dọ́ náà lọ́ọ̀nà wọ́n tí wọ́n tó lọ ìdọ́là ẹni ẹni mọ̀ náà ọkà ìwòrò rẹ̀ lọ́dọ̀ wọn náà rọ̀tẹ̀ lọ́dọ̀ náà tó wọ́n lè ka ìkúta ṣẹ́ lọ́kà ọ́ àyà ìgbìmọ̀ yìí jọ wọ́n kọ́ ẹ̀wọ̀n fún àti ìwòkú sí ẹ̀nà bọ́kàrà ìkọ̀wà rẹ̀ da hauzi na rami ne ne wurin kamar wa ka aiki mai da jina ka nan iran kuma ba wa eni jina ka nan ido ọ̀nà gbùnmù kama sùn ẹ̀wọ̀n ti sọ̀rọ̀ ìlú gbọ́dà lẹ́gbò ló lè rí gọ̀dísà náà ìlọ àáká ọ̀ àásà náà ìlọ àáká ọ̀ ọdún yẹn wà ní iye náà kọ̀ ẹ̀gbọ́dà àdídàn mùtọ́lọ̀kùn alẹ́ ìyọ́rì inú ìrìwá ìmúslim dọ́tọ́mùrìkùn mẹ́bá àwẹ́tọ̀ ní ṣúkútàdà àkọ́wà ní mùlúkútà èdùlúkútàdà mọ́nà kọ́wà ní náà àìkẹ̀mà ilé náà ẹ̀rẹ́ni dẹ́mẹ́ ìbìsí nà mẹ́kù kiri tẹ́lẹ̀ kiri gúnàrọ̀ ọ ìníbìsí nà anáàkùnbóra àwọn àtàkùnrin yóò

ẹ̀rẹ̀dẹ̀ yé ìgbẹ́jẹ̀ máa yẹ kẹwùrẹ́ ẹ̀dà ìkẹ́ndẹ́ kàtà ṣọ́mùlẹ̀ lẹ́bẹ̀dọ̀mẹ́ni ẹkẹ́ ìdẹ́ abẹ́dọ̀mẹ́ni ẹwọ̀ ìwọ̀ aláàtù tó jihad mẹ́kọ̀ yóò òye tí jihad ọ̀rẹ́ ìpẹ̀ẹ̀dẹ̀ dáwọn ìdí kúlẹ̀ máa ẹ̀kìrí tó bẹ̀tọ̀ ìsálàfàn wà hálàfàn àmá ní bídí àmà ti ṣe e bó Eh, mala mtu wakanya natande wallahi demi jeto unomi aye don to ka kene uto me tuwe tuwe tuwe ne mi kono wo eh ni to mon ma inoka ile tumi bari men sam na tu men di tu men de ka ahiyo ni ka consent ni national anthem wọ́n ní national flag ilé òdí ó gbáńgbáńgbáńgbáń orúnalẹ̀ báwọn àyẹni kèfé ní kẹ́nà ọ̀rọ̀ ìjọka to serve nigeria with all my strength all possible báwọn àyẹni kèfé jẹ́ kẹ́nà sàmì ẹni náà ti sáwọ́ mọ́rí ẹwọ́n ní ọmọ náà kù káwọ́ ìgbé jẹ́ èdè to serve nigeria with all my strength ẹkùn ní ọ̀tí sàbẹ̀wọ̀ wọ̀ta ìyá máa nìyàn where is nanu nikaye court of arms court of arms anabori in nigeria ọ̀yìn ní kẹjọ ìjọmúrúwárọ́ agogo wọn kò dẹ̀wà rí sáà ẹ̀yà sọ̀lá lórí lórí ayíwọ̀ náà lọ́la ayẹ́lẹ̀dẹ́ lẹ́rọ kò á oúnjẹ inú ìdòrí tí sí káàkiri ìná lọ alwani kọ́pù ní àwẹ̀ alwani kọ́pù kọ́pù ní àwẹ̀ tó tẹ̀kẹ́ hàn ní ẹwà àwẹ̀ ilé ìlú àkùnjẹ́ hà àbí kọ́tọ̀ bá àmọ́ ìní mùsùlùmí náà lẹ́kẹ̀ẹ́ àbí kọ́tọ̀ bá àmọ́ ìyá rẹ̀ dáa wọ́n lẹ́mùtù na

anìkan ọ̀nà kòṣọ́wẹ́dé àjọ ọ̀nà ẹ̀dọ̀jọ́ ẹ̀yàn náà sọ nàìjíríà òjò ọ̀nà ìfẹ́ wà láti bẹ́ẹ̀ náà sọ nàìjíríà òjò ọ̀nà ìfẹ́ àmá èlé náà rí pàtó àjúgbèrèfọ́ anákàábẹ̀ nínú ìbèrè ní àwọn kọ́ àwọn ìhàlẹ́ àwọn kòsíjọ náà mọ̀ lọ

So the best way of lawyer to be black. Am I nígbà yà ní skúù ọdákájú náà ti àjọ agbókùnrin kọ̀ǹtútù náà ti dáyà bọ́ ọjọ́. Ogbe ẹ̀rẹ́ jẹ́ báyìí bí ìdí ẹ̀rẹ́ lẹ́yìn skúù. Then wọ́n kò wọ́ ọdẹ yàrá lé so there is pamphlet in the Education. Then the rest of the policy. Àwọn àwọn àmì àníyàn. ọ̀nà ní ayé yẹ́ ká kọ́ mẹ̀mẹ̀ ní orí a máa ọ̀tọ́ àìlò rí ó lè ọ̀nà wọn that is where we stand we continue to sing in our food máa jẹ́ wíjẹ́ títí màjínà dáadáa dáadáa mẹ́rin máa ní ẹgbẹ́ àwọn ìlàjò láti jẹ́ mẹ́ yìí nígbà I ìlàjì gbogbo àwọn àlọ́dà yìí a ká I náà ìnáta playground àmàrà ìlú contemporary ní kí skúl ẹ̀nà ọmọ àmà rọ̀ ẹ̀yàrá ẹ̀yìn ẹ̀nà ẹ̀nà ní ìbúrẹ́ni ọ̀ ẹ̀nà sọ́mbí ground ọ̀dẹ́ ẹ̀yẹ́ ní àrá ìdùkọ́ pàtíwẹ́ọ̀ ẹ̀nẹ́wẹ̀rẹ̀ ni ẹ̀nẹ́wẹ̀rẹ̀ ni ayà àwọn àjẹ́kẹ̀ ìkẹ́nibá lọ́nà àdọ́rẹ̀ ẹ̀mọ̀ ìlú ẹgbìrì bọ́lọ̀ rà sí èdìmú bá tẹ́lẹ̀ ìdòkú nínú lọ mẹ́rin máa bá àbá àbẹ́rẹ̀ mẹ́rin máa bá àbẹ́rẹ̀ mẹ́ni tó ẹ̀yẹ dá ìkẹ́ ọ́n mọ́ta bá kàgbó ka onye nwọ́lá ẹ̀nẹ́ka àtọ̀ ọ̀hún ọ̀rọ̀dá ẹ̀nẹ́ ọ̀hún ẹ̀nẹ́ka wọ̀ mùtí àwọn ilé ilé ti ní ẹ̀hún dẹ́hùn ilé ọ̀dún tó ń sọ ọ̀dún àwọn àpọ̀ ẹ̀kọ́ yẹ ọ̀hún wọ́n má rọ̀ mẹ́tò ní rọ̀ mẹ́tò So I thought that uh, with another enemy, and enemy, nobody, no enemy can go out, die a kawawa, but money and the other one. Well, them guys, it's only in Africa, then. Wallahi lazim. Ẹgbẹ́ lẹ́nu, ara yẹ́bẹ̀ ní ẹ̀nà ìta ẹ̀rẹ̀ ní ẹ̀mọ́ àkàrà mi náà máa kọ́lẹ̀ ìlú. Tẹ̀mẹ́rẹ̀ ẹ̀mẹ́rẹ̀ ìbókọ̀ ọ̀rọ̀ àmà òun ẹ̀mí ẹ̀mí bá fúnmílì afọ́n fún boko haram ẹ̀nà àyàwọ̀ náà fẹ́ àbá nígbà àyàwọ̀ ẹ̀nà ẹ̀sẹ̀ àyàmẹ́ ẹ̀mẹ́ yẹ́rẹ́ mẹ́mẹ́ ìboko haram ẹ̀mẹ́ kàrọ̀ ọmọ ìwé mi ọ̀la ìlàbí ẹ̀yà ẹ̀yìn tí ní kòrí mẹ́tí ẹ̀rọ mọ́rí ọ̀dá náà kò kòrí mẹ́tí wọ́n tó wọ́n tẹ̀lé ọ̀rẹ́ sọ́lọ́m ọkì fìtínà dáàfẹ́ tẹ̀kìtì rẹ̀ dáàkì tí a wùrú rí dáàmì kòrẹ́là dáàfẹ́ lọ́dà àtẹ̀wẹ̀rẹ̀ ọmọ ará ìpàhín mọ́lẹ̀ mú bẹ̀rẹ̀ kan yẹn international plan mọ́lẹ̀ halal let's go and kill him bẹ́ẹ̀kì lọ́nà àwọn ọmọ orí ọ̀rọ̀ grand sam shahada dáìkí ní sáà lára kọ̀ọ̀rọ̀ mgbe mana wa o mama na wa ka mi ni sahara do am so that ana kuma because wa to the cafe is it is it and I on to mu to so na mani ki man buhari me dove wa ka ko mu na do ni ko du ka cafe all up all up for nine na na even káwùrẹ́ náà náà ìkọ̀ lọ́nà ẹ̀ káwùrẹ́ òdó yọ káwùrẹ́ ẹ̀wọ́n tó lọ́rẹ̀ káwùrẹ́ dáṣì sí mí àmúlò àti káwùrẹ́ mi ìyá hàn wọ́n àtàgbò ta ilẹ̀ púpọ̀ ọ̀nà àbọ̀rọ̀ rẹ̀ ni yíyẹ ibi tẹ́ wọ́n ti bẹ̀ ẹ́ndì mú náà wà bẹ́ẹ̀ sẹ́bi káwùrẹ́ ìlú náà káwùrẹ́ ọ̀tún mùsùlùmí lọ́sọ́lá nǹkan ha bá ta ara ní alharaj dákítà alharaj dọ́k ọ̀yẹ́ ìwọ̀lá kẹ́ni dákọ̀ ìwọ̀lá nítorí

báàlà kó bá gbọ̀n ẹ̀hún nínú ọ̀rọ̀ báwọn ẹ̀wọ̀n àmì pọ̀ báwọn ọ̀pọ̀ ìwọ̀n yẹn náà wà ní inú wọn láti keep it himself to kill another muslim in the mosque then what is the reason behind it ẹ̀ ẹ̀ nìkú yìí rí ìlànà wọ́n tó mú ìkẹlẹ́ mi yẹ kúrú nà lùmùsùlùmí wà kúrú nà lùkàfẹ́rì in kama rawahu imam buhari da on to mulki da na ora da ya wa ko mulki na hawa ne da na ka ro inda ko to mulki Allah ina hadisi na ibo buhari ne ni o ka le ernan takturuna salatakum inda salatihim to ya salah mun hada huraini takturuna salatakum inda salatihim wa siyamakum inda siyamihim wọ́n tó mú kẹ́ ń sálẹ̀ náà yà kó wàláhì wéré wà àìkọ́ wọ́n yẹn kó sálẹ̀ ẹ̀mí yà kó sálẹ̀ kẹrẹ̀ dara ko dara ki wesere imam buhari odowen doko wasiyamakum inda siyamihim awele aba be ban enne doke na kare tiri odiwi hunere azka re amen qur'an ya kan da so wetwete da ya ko qur'an ama da ya wo ko muri ono wen da na bi ka bi iya sore na bi sore ọmọ na ọdọ mtarbiya ya bai ọmọ náà yẹ sí ti ọ́sẹ̀ wọn ẹ̀hà àbáta ẹ̀hà àbáta under him ọmọ náà wọ́ asọ́mọ̀ yí agents of destruction ọmọ náà wọ́ yà bí agents ní ilé bíu dẹ́hẹ̀ not agents of destruction ọ̀sá ọ̀ntún sọ̀lọ̀sọ́làm kìjẹ́ ha àbáta táyìn kẹ́ ha àbáta ọ̀rìkáyè ìràgó ọmọ nations rà kó gbó agents of kó mọ́rí bẹ́ẹ̀ yà wò kó mọ́rí ìbá hàn dasa bi ne ti foro ka ɛɛ iyawo himi mɔnɔ ni iyawo nyi cɛ ko ni lomri ke ye o mɔnɔ wa roro ni ama ahoho ni naani ka wele kun efe o ma ɛmi bolo dɔgɔni mɛ an kɔmi lɛ k'ayi kɔnɔ an sɛbɛn an kun ma sɛbɛn wa mɔgɔ sɔrɔ bi kun t'o ye ɛɛ mi kelen ti sɛ wuli àwọn amúgbèsò ìṣòwòlà rẹ̀ yọ lápẹ́ àgbẹ̀kùnrin Nítorí àjẹmẹ ọba ẹ̀sìn táwọn ọ̀hánwó wa, wọ́n tún wọ́n ti mọ́ lọ́dọ̀ lórí ìṣòro mẹ́ta lórí. Ìgbà tí ká lùjọ tó jẹ, ìṣòro ọ̀rọ̀ àjọyọ̀ tó wọ́n lè rìn náà. Lẹ́mẹ̀ wọ́rọ̀ àpò ìlú, wọ́rọ̀ àpò ìlú tó wọ́n ti sọ̀rọ̀ ọ̀rọ̀ àjọyọ̀. Àyàwó fún àtàtà, yẹ́n mọ̀ wanda wari kuma na ne okutuni okwana hi alwahani kai da sabi ni kizai wahani na to wani hubu dunya wa karahiyatul maut hubu dunya wa karahiyatul maut oyin se hanan oyin se hanan a ko le je ha ya ke ke ne ba oríṣi lọ ìrọ̀lá hálà àmọ́ àbẹ́ ìforíṣẹ́ ọkùn mẹ́ta owó ìlú sí ìlú oríṣi ọ̀rọ̀ náà ọkùn mẹ́ta owó ìlú ọ̀nà àrùgbò ìṣẹ́fẹ́ ìpẹ́lẹ̀ wọn bí àbí ìpẹ́lẹ̀ muslim who will hate them not become your enemy because with the love of this world àbẹ́ the fear of death kóbìnrin ní ìlú hàn kóbìnrin ní ìhàn wà kóbìnrin ní ìhàn kọ́nà dáa ìtọ́jú ojú in a very bad way not to jọ mọ̀tà. àti ẹ̀ mọ̀tàsìn bìtà àṣìṣàjẹ́ náà wọ̀ dẹ́nà tẹ̀lé tẹ̀lé ní káàkiri gẹ̀ẹ́gà máa ń mi kọ́nà wẹ́mẹ̀ẹ́ ni yà á sí kòmòrìjà يمرضون على الموت كما تمرضون على الحياة mẹ́rin ni ọ àní mẹ́rin aláàbíbọ̀ ẹ̀nà ìfẹ́ máa máa kiri ọ̀ ẹni mẹ́rin àwọwọ́ ikú gúúsù láti ọmọ máa wọ́n ní ọmọ ìrìnà náà because ẹ̀nà ẹ̀ka ẹ̀dẹ́nikó ogun náà dẹ́mù kọ́rọ̀ they are very sure of what are here Yabeljo or Abinaika and in the Pidiam. So even on a Oimeka Yam delay without Yaya, they book more than I am. Or Hamdi. When did I do my God? Let us pray for Allah. When did I do my God? ayoyin wani kusa da kwanar a tsohon gaba wọ́n rẹ̀ ìjọba kọ̀ ní àjẹ́ wọ́n rẹ̀ ikú ma ń bí wọn àti wọ́n lè fẹ́ ìjàgbáwó ìjáde wọn tó lápẹ̀lẹ̀ oríkì bí i júmọ́ ọdún bàbára rẹ̀ àtẹ̀ wọ́n yí tó jẹ́ ọ̀gá rẹ̀ wọ́n lè fún màá tẹ̀lọ́ fún ìjọba àwìlà fún then ọ̀gọ́rọ̀ ọ̀rọ̀ náà wájú ẹ̀rẹ́nà sáà jẹ́ mi sádà kẹ́rẹ́ dan wani tihin sadaka wani nan gwan mutum dan wani nan gwan ruwa are you disturbed about situation of komori globally about situation of komori locally about situation of komori with set wise how you say about do you feel it ẹjọ́ márùn-ún kò kó wọlé ẹ̀má nìyẹn báwọn ẹjẹ́ ní kó ń túbú tó lọ sọ́lá ka ìdí rí ọ̀rọ̀ àrùrù ìdí àtọ̀bẹ̀ yá tó bẹ̀ ẹ̀yìnà wà hàtùm aznab albakar wà rọ̀bìtùm bẹ̀ dára wà sàrọ̀tùm jihada sọ́lọ̀tọ̀ allah alaikum zullam la yanzu hata tarjiu ila dini sahihu jami on tun mulika uwe isa wani yi wa hakan wani a bai wa isa òhun higher purchase yanu àbí òhun ranẹ̀kẹ̀ àti pyramid of numbers and ògbọ́n ní dnld àfẹ́hàn ògbọ́n ní pnc àfẹ́hàn ògbọ́n ní slp forever forever living product àfẹ́hàn lọ́wọ́nà dàpẹ́kẹ́ ẹn mi ọmọ mẹ̀jẹ̀ ọ̀rẹ́ gbà wà wà mẹ́kọ̀ ọ̀nà náà iná náà wà ná ẹ̀hẹ́ bẹ́ẹ̀ ni sọ̀tọ̀ bá ti gé ìlú lè yí ọ̀ yóò súnmọ́ àgàkó òkú ẹni haram fọ́ọ̀mù yóò máa wọ́n tó wọ́n àtọ́nú náà ń dín mí yọ̀ ọ́

don ya rado ka 50,000 ma na wata kembura na amma a hutan wani dili da fore da ogun to 80,000 or 100,000 iri abin nan da haram ba ina ya kuma mura na na komori then dikuro ka yàrá yẹ o tún fa iná lé lórí kọsán náà lọkọ akọ ọmọ yín fáàmù sílẹ ọmọ yín fáàmù sílẹ sọ kuma warudito mizar bí àárọ̀ yìí kò dà ọ̀la kó àdá rẹ̀ kẹ́hìn bẹ́ẹ̀ kọ́nà ní kúrò yìí kàn ọ̀rẹ́ mu náà wọ́tà rọ́pùtù mu jihad tó náà jihad ọ̀yẹ́ kò fi sẹ̀dé lílá bẹ̀nà áka ọ̀yẹ́ náà jihad ọ̀yẹ́ kò fi sẹ̀dé lílá ẹ̀kọ́ náà fún àkọlifáì kò jihad ẹ̀yẹ́ kọ́ mọ̀tẹ̀kọ́ náà kuwa amma ba da bane as far as we are concerned as far as the whole knowledge of Western Blumia is concerned na zama na rubuta a mata a ni kambiya da المساوي الأخلاق نزل إيه؟ خوف الخوف نزل إيه؟ ده علينا هنا عقيدة أكبر الله أكبر آسف أنا كبر تعالوا بعدين وجهات في ضغط هنا والله بل بل اختلاف بل اختلاف المواقف

even Nigeria has been, of the been misunderstood in Nigeria because of what? Ah, I need some people. And then it's from the sun, Then it's from the idea of jihad. That it's all about killing. Then it's kill. So it's not the image of Islam. What we have got, what we have got, no, no, you are seen as a threat. In a way that Islam is coming to 50 threat in Nigeria. There was jihad in our work. When Islam is not a Ghana, any jihad don't show money to the Sallallahu Alaihi Wasallam. Oh no, the Ghana genuine di maka awa ahụ jiga n'ọdịnihu wọbaba ha do ahari aka do then ọwa ha na ọnwa ya nwa ha na ọnwa nwu asọmụkwụ ka asọmụ ka ọrụ the highest you can do is just for me someone see me or go come down that I spoken the truth don't mind whatever will be your comment Islam has been printed back. And this is the result of today. We are confirming the prophecy of the Rasulullah that the world is coming to an end. Whereby the image of Islam is being punished because of the program starting to for people. Commodity is going to appeal people as not the right to share among the others ọdún ọdọ́lọ́rọ̀dọ́lọ́ jọ́bọ̀ ọ̀rọ̀ ẹ̀ ló mórí ti zílà ọ̀yẹ́bà mẹ́tẹ́ káyọ̀ nínú ọ̀yẹ́bà yẹn ti tánà ìka wẹ́mọ̀ náhùn náà nínú aka wà ní márùn náà dìní àwọn ọ̀yẹ́bà nẹ́tẹ́ àǹkọ́ ìbà nẹ́tẹ́ mẹ́ka ní kún mórí bíi nàìjíríà when you go to ilẹ̀ haram uh, ulama de upa sọtọ ayé nyere wọn nyẹ wọn àríwá lónà àkọ náà àkọlẹ ọsọba yẹn dọmọrẹ when you go to of misunderstanding then killings here and there. God of life is in the church. I think it's haram can, I could exist. Wow, now, do your own, let me do my own. That's how we come understand now or not. In in when انسلاف والانسلاف أيها الإخوة سنة الحياة كجاهيد Wallah, it's nature of work of, as they live as human being we must, we must and will continue to differ. But our difference will be just to understand the world now, uh, not different will be as if apart from. Inshallah ta'ala, by next month, we'll continue from uh, Alamatul Alamatul Sa'a asokoro anabɔ ɛwɔ n'ayika uh, ɛ ɛsi ma kuma ayi na ba wɔn jɛni. نسأل الله تبارك وتعالى أن يعلمنا بما ينفعنا وانفعنا بما علمتنا اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا إنك أنت العليم الحكيم اللهم يا معلم الملائكة علمنا ويا مفهم سليمان علمنا اللهم يا معلم الملائكة علمنا ويا مفهم سليمان فاهمنا اللهم احمي حوض الدين اللهم احمي حوض الدين يا ارحم الراحمين اللهم أنت القوي وأنت العظيم ابن حوزة الدين اللهم انصر الإسلام والمسلمين في كل مكان اللهم انصر الإسلام والمسلمين في كل مكان اللهم آمنا في أوطاننا وأصلح أئمتنا وولاة أمورنا اللهم أصلح فساد قلوبنا اللهم اجمع بين قلوبنا على الحق والهدى يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا رب العالمين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا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 وبارك اللهم على فائل الأربع وزراء نبيك محمد صلى الله عليه وآله وسلم ذو القدر الشري والمكان العالي والبكر الصديق وعمر الفاروق وعثمان ذو الغيب وعلي بن أبي الحسنين وعن الصحابة الأجمعين وعن التابعين والتابعين التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا نحن معهم بمنك وكرمك ورحمتك يا أرحم الراحمين إلهنا يا ربنا أمرتنا بدعائك ووعدتنا إجابتك ونحن قد دعوناك كما أمرتنا فاستجب لنا كما وعدتنا إنك لا تخلف الميعاد اللهم هذا الدعاء ومنك الإجابة وهذا الجهد وعليك تفلان تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم اصر عوراتنا وآمن روعاتنا اللهم اصر عوراتنا وآمن روعاتنا اللهم اصر عوراتنا وآمن روعاتنا والحمد لله رب العالمين نقوم إلى صلاة الله want to الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الكبرى يوم يتذكر الإنسان ما سعى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من قضى فأما من قضى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى أما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أين مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يحساها كأنهم يوم يرونها لم يلبثوا لن يلبثوا إلا عشية أو دعاء الله أكبر سمع الله لمن حمده الله أكبر نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين منيب وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها قطرة ترهقها قطرة ترهقها قطرة أولئك هم الكفرة الفجرة الله أكبر سمع الله لمن حمده الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله ah, السلام عليكم ورحمة الله وبركاته. I am also relating following announcement. Uh, number one, Sani Muwa Omolbe Street event. Ẹni hold àgbóyé activity ìdáná ẹ̀ka àní méjèèjì àwọn náà ọba ọba nìkẹ́ ìgbẹ́lẹ́ dìbò. Ìjẹ́ àpọ̀ Sani Muwa ẹni hold ìdáná Omolbe amma a bawa in sha Allah ta'ala a fi zuwa a bai hau ya management tare also is the Indian program over there on Sunday nene akwai wata orin na dollar by this practice a go retire